yọ́nú sí mi kó dáríjì mi kó sìkì fún ìyọ́nú ọkọ wọn kí wọ́n bẹ ẹlẹ́dẹ̀ ọkọ wọn níkọ̀ torí nǹkan tó ń ṣe yìí tó bá lọ sọ́fọ́ ọkọ wọn lè dálé àtọ̀nà wọn rú hmm. torí ọkọ wọn náà lè hold against wọn ṣùgbọ́n tó bá ti bẹ ọlọ́run tó dẹ̀ ti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́jọ́ ọlọ́run tó lọ́run ti dáríjì wọn kó má padà sínú ẹ̀ mọ́ kó dẹ̀ free mind wọn kó dẹ̀ make sure wípé àwọn àtọkọ wọn ń ṣe bí wọ́n ṣe ń ṣe láti ẹ̀yìn wá kó padà síbẹ̀ padà ìmọ̀ràn ti tèmi nìyẹn kó má wulẹ̀ sọ fọ́kọ wọn kó bẹ ẹlẹ́dàá ọkọ wọn ní kọ̀rọ̀ wọ́n dẹ̀ tún bẹ lójú ayé kó dẹ̀ lọ kúnlẹ̀ kan bẹ ọkọ wọn kó má bínú. tọ́ bá ti bẹ ẹlẹ́dàá ọkọ wọn ní kọ̀rọ̀ yẹn á jẹ́ kí máìndì wọn free á jẹ́ kí ẹ̀rí ọkàn tó ń jẹ́ wọn yẹn kó má jẹ́ wọn mọ́ kó tún wá bẹ̀ lójú ayé kó tún bẹ̀ náà ní reality náà kó hmm. bẹ̀ kó kúnlẹ̀ kó bẹ̀ lóòótọ́ mo accuse ẹ wrongly má bínú sí mi dáríjì mi kò dẹ̀ yọnu sí mi. ọ̀rọ̀ accuse yẹn náà máa sọ wọ́n ní sọ ìmíì pé kó jọ kó dáríji àwọn hmm. pé kó yọnu sáwọn pé kó gbogbo nǹkan táwọn bá ṣe fún wọn lórí ọ̀rọ̀ yẹn pé kí wọ́n fi yá wọn kó ṣàánú àwọn kó dáríji àwọn mo mọ̀ wípé ọkọ máa dáríji wọn nígbà tí wọn bá ti sọ nǹkan tó ń ṣe mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa yọnu fún wọn nígbà tó bá ti bí ọlọ́run kó dẹ̀ ti tọrọ fún ìdáríjì kó dẹ̀ ti bẹ́lẹ́dẹ̀ ọkọ wọn ní kọ̀rọ̀ mo mọ̀ pé ọlọ́run hello. hello ẹ̀ mà káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ lẹ́sà orúkọ yín àti ibi tẹ́ ń bá wa sọ̀rọ̀. sùúrù ayọ̀lá sọ̀rọ̀ láti àpáta. ọ̀gbẹ́ni sùúrù ayọ̀lá rédíò yín wà lókè nàìjà lẹ́dẹ̀ tí ń pè wá yín tẹ́ fi ń gbọ́ wa ẹ bá wa yín sílẹ̀. wọ́n ti kò sí ń bẹ̀ mọ́. ok ọ̀rọ̀ rẹ̀ ẹ bá wa dá sí sà. ṣe rí ohun tí mo fẹ́ fi kún tí ẹni àkọ́kọ́ sọ ni pé kó lọ gba àwẹ̀. ọ̀rọ̀ rẹ̀ tó ti jẹ máa wẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kó lọ gba àwẹ̀ nígbà tó bá wà ní kọkọ láti máa bẹ bá. ẹsà kí ni kó fi àwẹ̀ yẹn sùn. orí kókó náà nìyẹn láti wá ìdáríjì hmm. kó sọ fún ọlọ́run pé ọlọ́run orí mi inú àwẹ̀ yẹn gbogbo tó ń wà lọ́kàn rẹ̀ tó ń dàbí ọgbẹ́ inú yẹn a fọlọ́run a sì rí ìdáríjì ẹ̀kọ́ afọkànkún pé ọlọ́run èèyàn ni mí o ìwà èèyàn ni mo wù hmm. èmi mọ̀ rẹ yóò máa ṣàtọ́kùn mi hmm. a rí ìdáríjì ìgbà kó náà wà mọ́kànkún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí arábẹ̀mọ́ tó sọ ṣáájú sọ kó wá padà náà lọ bá ọkọ ẹ̀ kó kúnlẹ̀ kó kúnlẹ̀ wájú ẹ̀ pé kó jọ kó má sọ o ìgbà tí a fẹ́ bí jésù kristi wọ́n sọ fún maria tó bá parọ́ pé jésù lòun ó bí ayé òní jẹ́ ó kábíyèsí n nìyẹn ọ̀dà ẹ gan ni adúpẹ́ sà. àpàṣà ayé ayé o. hello ẹ káàárọ̀. hello. ẹ yes orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń bá a sọ̀rọ̀. ẹ kó ètò. ètò ni ọlọ́run ní bá wa tó. ọlọ́run màtẹ̀yẹ síwájú. àmì ẹ̀ pọ̀ orúkọ yín àti ibi tẹ́ bá wa sọ̀rọ̀ yìí wálé ọ̀rẹ́dọ́lá láti awẹ́. mi ò gbọ́ yín dáadáa sá. wálé ọ̀rẹ́dọ́lá láti awẹ́. ọ̀gbẹ́ni wálé ọ̀rẹ́dọ́lá láti lo awẹ́. ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí sá. ẹ̀rí gẹ́gẹ́ bí àwọn tó tẹ̀síwájú ti sọ hmm. bẹ́ẹ̀ ni kí arábìnrin náà ṣe hmm. ṣùgbọ́n wọ́n ti jẹ́ ìgbónára kó síwájú ohun tó ṣe tó bá jẹ́ pé wọ́n ní sùúrù láti wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọn ní lè kò ní lè dín wọn sí nǹkan tá a ṣe hmm. ṣùgbọ́n ìpínlẹ̀ náà kún ọ̀rọ̀ wọn tó fà ní. ó dà ẹ ṣe gan ni àdúpẹ́ sá. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin a kàn fojú jẹkùn ní a lè àwọn obìnrin tó jẹ́ pé bí nǹkan bá ti ṣẹlẹ̀ àti ẹ̀ ti ṣèwádìí yẹn wọn ò ní gbìyànjú láti ṣèwádìí. irú ìgbésẹ̀ tarábìnrin yìí gbé àti rọ́pọ̀lọpọ̀ obìnrin náà tí wọ́n gbérú ìgbésẹ̀ yẹn. èmi kan ṣe bí wọn lọ sọ pé tí bá. ọpẹ́ mi pọ̀ sí Oyèwọlé. àmì ọjọ́ wọ́n ní àwọn kí wa púpọ̀ púpọ̀ wọ́n ní ní ti àwọn ìmọ̀ràn àwọn fún arábìnrin yẹn ó ní pé kó gbàdúrà gidigidi kó dẹ̀ bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́wọ́ Ọlọ́run wọ́n ní kó wá free mind ara ẹ̀ wọ́n ní táwọn lè gbà á níyànjú nìyẹn. statesman Fatai Abolore wọ́n lọ́rọ̀ onílàákàyè ọ̀rọ̀ ọlọ́gbọ́n ó ní yèyé múlẹ́rò ni wọ́n sọ ẹ̀mí táyọ̀ ìfẹ́ dùn wọ́n ní yèyé múlẹ́rò kò ní bàjẹ́ fún yín òótọ́ lẹ sọ. ẹ̀ló ẹ káàárọ̀ ẹ̀ló ẹ ti wà ń bẹ̀ o ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti bá a sọ̀rọ̀ ẹ̀ló. ẹ̀ló ẹ káàárọ̀. yes ẹ mà káàárọ̀ sa. yes ẹ ojúmọ́ ẹ kú ètò. ni orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. Fẹ́mi ni láti amúsùn mi wá. ọ̀gbẹ́ni Fẹ́mi láti amúsùn ojú wo lẹ́yìn náà fi wọ̀rọ̀ yìí. Mm, gẹ́gẹ́ bí nǹkan tí yèyé mo lérò sọ nǹkan tèmi lérò pé wọ́n lè ṣe náà nìyẹn. Hmm. nǹkan tẹ́ ẹ lérò pé wọ́n lè ṣe nìyẹn. irú àṣírí tí arábìnrin ìwà fẹ́ bò yìí tó bá di ọjọ́ iwájú bóun ṣe wá padà rí àṣírí tọdún méjì sẹ́yìn pé n tóun rò pọkọ òun ṣe ọkọ òun ò ṣe tọkọ rẹ̀ bá padà mọ̀ lọ́jọ́ iwájú ńkọ́. Hmm, I think. Uh ọ̀rọ̀ i think kọ́ yìí o ẹ̀jẹ̀ àjọ sọ o. ọlọ́run ló lò ọlọ́run ló hmm. lò bàṣírí hmm, something similar happen to me tó ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ báyìí. lẹ́yìn gangan. lémi gangan lára. Ah, ẹ ti dákọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀. yà. Ah, ṣé nǹkan tẹ́ ẹ lè sọ ni kò ṣe nǹkan tí mo lè sọ orí afẹ́fẹ́. ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ ṣe gan ni. bá a bá wò ó síwájú ẹ já wò ó sẹ́yìn o. arábìnrin yìí tó bá bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run tó bá gbàdúrà. kódà kó tún gbà wẹ̀ tó tún bẹ ẹlẹ́dàá ọkọ rẹ̀ tó bá jẹ́ pé bóun ṣe rí àṣírí tọdún méjì sẹ́yìn tó wá máa mọ̀ dájú pé lóòótọ́ àti lódodo ọkọ òun kò ṣe ń tóun rò pé ṣe ń gbà yẹn ọkọ tiẹ̀ náà bá wá rí àṣírí tó ṣe pamọ́ yìí lẹ́yìn bíi ọdún mélòó kan sásìkò tá a wà bó o ní ó rí ṣé ọ̀rọ̀ ò ní bẹ́yìn yọ ẹ̀ ẹ̀ mà káàárọ̀. yẹ sọ yín àti ibi tẹ́ bá a sọ̀rọ̀ timothy ọ̀kẹ́lá ń bá láti abúlé abúlé ọ̀fà. ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí sa. ẹ ìyàwó yẹn ó gbọ́dọ̀ pa ọ̀rọ̀ yẹn má kọ̀ gbọ́dọ̀ sọ fọ́pọ̀ ẹ̀. kọ́ pa á mọ́. bẹ́ẹ̀ni. ok. ṣùgbọ́n ó tọrọ ìdánimọ̀ ẹ̀ṣẹ̀. Hmm. torí pé ti ṣe mistake. tó bá ṣe wípé ó wádìí ohun gbogbo dájú ni. tó di eléyìí tí jẹ́ òdodo mú ń bẹ̀. exactly so kò ní gbègbèsẹ̀ yẹn ṣùgbọ́n kò wádìí ọ̀rọ̀ ọkàn àrò ìrònú rẹ̀ títí báyìí ló ṣe rí so ló fi gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ tó sì gbé yẹn ìgbésẹ̀ tó kùnà ni. ẹ sà tí àṣírí bá lọ tú lọ́jọ́ iwájú pé èèyàn tiẹ̀ mọ̀ ẹ mọ̀ pé kò sí ní tó bò lábẹ́ ọ̀run ọlọ́run a sì mọ bò nǹkan míì tó jẹ́ pé láíláí fà àbàdà ẹnìkankan ò ní rídìí rẹ̀ ṣùgbọ́n bàbá ní òní tú ẹ̀ bá tiẹ̀ wàá lọ tú àmọ́ bí ọ̀rọ̀ lè ibo lẹ́yìn rò pọ̀rọ̀ lè wó sí. tó bá sọ fọ́kọ rẹ̀ ilé wọn padà kí ni so ṣùgbọ́n kó tọrọ ìdájọ́. tí ò bá tún sọ fọ́kọ rẹ̀ tọkọ rẹ̀ bá padà mọ̀ ń kọ́. náà kò lè mọ̀. ẹ ṣú ọ̀sà. kò lè ó ti da àmì ọlọ́run ní jẹ́ ọmọ. ó kàn tọrọ dáríjì lọ́dọ̀ ọlọ́run hmm. fún ìgbésẹ̀ tó gbé yẹn. Hmm. Eh. ó dà ẹ ṣe. ayọ̀ mi akúndalẹ̀ rasheedat adéyẹmọ wọ́n ní ní ti àwọn oníwòye àwọn wọ́n láwọn ìbá sọ pé kárábìnrin yẹn <laughs> wọ́n láwọn ìbá ní kó mọ̀ pamọ́ra o wọ́n ní ó ṣe pàtàkì kó tú àṣírí yìí síta wọ́n ní very important bí wọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn hmm, bí wọ́n ṣe kọ́ nù tí wọ́n kọ ẹlòmíì náà ń dá wọn lóhùn lórí Facebook ọ̀gbẹ́ni Solomon ó sàn yà àkọ́nìkẹ́ni ìwọ́n ló mọ̀ ṣòro láti lè sọ ó lè yóò ṣe àpè ọkọ rẹ̀ kalẹ̀ téèyàn wà mọ́ ṣàlàyé pé báyìí mọ̀ kàṣà báyìí kàn wò di wákàrà tó kọ àwọn wò. ẹ̀ló ẹ̀ káàárọ̀ ẹ̀ló balógun olúgbẹ̀ngà kọ́ yìí bẹ́ẹ̀ ni o. ààrẹ amúlùdùn káfàtà ojúmọ́ ni o ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí i. ìyàwó ọ̀rẹ́ mi ń kọ́. ìyàwó mi ń bẹ àtàlàáfíà. ẹ bá kí o. yóò gbọ́ ó tiẹ̀ ń gbọ́ báyìí báyìí báyìí. bí gbogbo nǹkan táwọn èèyàn ti ń sọ. Hmm. bíbélì sọ pé ká máa wá gbogbo dájúdájú. kádẹ́ẹ̀dì tó ń ṣe òótọ́ mú. ẹ wà ń ní tí náà fi bẹ̀rẹ̀ nu. Hmm, ẹsẹ̀ bíbélì. ẹni tá a kọ́ ní kàtó wá wù ti wà ẹ rò bẹ́ẹ̀ sà. tó tí ìkáwọ́ àmì ẹ̀tẹ́lẹ́tẹ́lẹ́ ní tí ò bá ní lọ́kàn láti ṣe nǹkan tí ò bá ní lọ́kàn tí gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣẹ̀yìn lèèyàn máa ń gbẹ̀san lára èèyàn ni. ẹ̀sà tó bá ní lọ́kàn tó bá yẹ pé ó ní lọ́kàn ṣó sì máa gbogbo àwọn tó blọ́ọ̀kì tarákùnrin yìí tó fi lè máa contact ẹ̀ ṣó máa ṣe bẹ́ẹ̀ ká ní lóòótọ́ àti lódodo lónìí lọ́kàn. kó tó di kó ó ń blọọkù ẹ̀ ó ti ń regret nǹkan tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó hmm, hmm, hmm, rí páṣírí túṣó lọ́wọ́. ìyẹn dè bọ́ ó ti ń regret action tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá àwọn nǹkan tó rò pé ó máa bá pàdé ńbẹ̀ kò bá pàdé tí tó bá ń bá ìdùnnú tó bá ń bá ayọ̀ pàdé ńbẹ̀ kò ní tètè yí ọkàn padà bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin ò ṣe ò dédé dédé kúrò bẹ́ẹ̀ pé torí ọkọ mi ṣẹ̀ mí èmi náà fẹ́ gbẹ̀san lára ẹ̀ tó O O O kò ní bẹ̀rù ọlọ́run náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tó bá ní bẹ̀rù ọlọ́run kò ní ṣe nǹkan tó ṣe yẹn hmm. ṣùgbọ́n èmi ó sọ fún pé kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ rí ẹ̀rí ọkàn tó ń jẹ yẹn òun náà ni èrè ìwà tó wù torí tó bá sọ fọ́kọ ẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ kó má wulẹ̀ sọ fọ́kọ kẹ́ẹ̀rí ọkàn yẹn kó máa jẹ lọ títí títí punishment fún ìwà tó wù nìyẹn. ó ń lẹ̀rí ọkàn Ọlọ́run kó dáríjì ó pẹ́ ẹ̀rí ọkàn náà ni ó máa jẹ títí láéláé nìyẹn kọ́lọ̀ dáríjì. ẹ̀yin ò lè dáríjì irú obìnrin yẹn tó bá tó bá sọ fún yín ni tó bá gbójúgbóyà tó tó sọkàn gírí tó bá sọ fún yín bó ń ṣẹ̀yìn òun dẹ̀ bẹ̀bẹ̀ fún dáríjì. ẹnikẹ́ni tó bá ti lè dáríjì ẹnìkejì kó má retí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run. Hmm. tó bá tó bó bá jẹ́ mi tó bá màá dáríjì ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ jẹ́ mọ́kùnrin yẹn. ẹ ní bẹ ẹ dẹ béèrè pé bí ẹ̀mí lò. mi ni rárá mi lè béèrè irú béèrè bẹ́ẹ̀ yẹn mi tẹ̀ ní béèrè ìjọ́wò ló bẹ̀rẹ̀ àbí ló parí bọ̀ màá dáríjì. ó dà ẹ ṣe balógun olúgbẹ̀ngà. ẹ bó ṣe rí nìyẹn. Mm. àwọn ọmọ mi dánwọ́. abilékọ ẹni ọlá ní Chicago lamẹ́ríkà. látúndé wọ́n ní bíbélì ní yára láti gbọ́rọ̀ ṣùgbọ́n lọ́ra láti fèsì wọ́n ní nínú ìwòye tàwọn náà wọ́n ní àwọn ò bá sọ pé kó má sọ fún ọkọ rẹ̀ wọ́n ní àmọ́ kí wọ́n tọrọ ìdáríjì wọ́n ní kán sì release ara wọn kúrò nínú ìdálẹ́bi wọ́n ní kán gbàdúrà gidigidi o fún ìdáríjì. wọ́n ní tó bá jẹ́ pé wọ́n bá láwọn fẹ́ sọ fún ọkọ àwọn wọn ló ṣeé ṣe kọ́kọ́ wọn kó má dáríjì wọn kó sì má gbàgbé láéláé wọ́n níṣẹ́ mọ̀ wípé imí kínkín létí àwo gbẹ̀gìrì bójú bá kú òun sọ́kàn ó kú òun ni kọ́lọ́hún ó ṣàánú wa ah, ah, ẹ̀yin fúnra ara yín náà lẹ́kọ́ bẹ́ẹ̀ o wọ́n ní kọ́lọ́hún ó ṣàánú wa lọ́wọ́ ìgbónára gbogbo ẹ̀yin obìnrin. Alhaji ó bẹ́tà kó jẹ́wọ́ fún ọkọ rẹ̀ níwọ̀n ìgbà tí ó ti bímọ fún un ó ṣeé ṣe kí ọkọ rẹ̀ ó ro ti àwọn ọmọ rẹ̀ mọ́ lára wọ́n ní kò sí ohun tí ojú òrírí o orúkọ tèmi ni comrade adégbòyègà sódíyà láti àpáta nílẹ̀ ìbàdàn àtẹ̀jíṣẹ́ comrade sódíyà ni mo kà yẹn láti àpáta. adé ọmọtayọ lárẹ̀wájú wọ́n ní nínú ìwòye tàwọn níṣe lárábìnrin yẹn kì bá pé lára àwọn ìbátan ọkọ rẹ̀ wọ́n ní kó wáá jẹ́wọ́ fún wọn wọ́n nítorí tó bá jẹ́ pé fúnra lára rẹ̀ ló bá pe ọkọ rẹ̀ jókòó tó bá jẹ́wọ́ fún fúnra lára rẹ̀ wọ́n ló ṣeé ṣe kílé rẹ̀ ó dàrú wọ́n ní yàtọ̀ sí náà kó dẹ̀ gbàdúrà fún ìdáríjì. ọ̀rọ̀ ẹni ìpamílẹ̀ rìn akínlẹ̀yẹ adébáyọ̀ lórí facebook náà ni wọ́n ní bẹ́ẹ̀ èèyàn bá parọ́ kò tí ì sọ̀yàn dúnírọ́. ó sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi àníyànjú. wọ́n ní ká jẹ́ kí arábìnrin yìí kó béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọlọ́run kó dẹ̀ gbàdúrà kó tún gbà wẹ̀ mọ́. ìwọ ló wá ojú rẹ̀ dá ayé ń pẹ́ lómi. wọ́n ní nǹkan tó dẹ̀ tó lè ṣe ó ní pé kó tọrọ ìdáríjì lọ́wọ́ ọkọ rẹ̀ fún ọ̀rọ̀ eléyìí tí àṣírí rẹ̀ tó padà wá tú sí lọ́wọ́ yìí àmọ́ kó má tu gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀ o àbí gbogbo nǹkan eléyìí tó ti ṣe ẹ ṣé gan ni ọ̀gbẹ́ni Akínlẹ̀yẹ Adébáyọ̀ odò fún wa Oríyọmí Samuel lórí Facebook náà ni. òkun ayé ìjà oorun sókè. ẹ jẹ́ àṣẹ lálàfẹ́ bọ̀ ẹ̀lú ẹ̀ káàárọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ orí. dí wa nǹkan yìí ni ó mà tó jọ́ mẹ́ta kan jìrà jíjọlá ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí. ẹ ṣe àbá mi ẹ̀kújọ́ mẹ́ta ọ̀rùn ń kọ́ o. ọ̀rùn wà lálàáfíà. ẹkú délé. ẹ mọ̀ ṣe àdópẹ́. yẹ ṣẹ́rí nọ́mbà one hmm. ṣẹ́rí orúkọ èyí oríṣiríṣi wọn ti sọ̀rọ̀ ṣẹ́rí Mr. Gbẹ̀ngà. Hmm ó ti ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ yẹn ó ti sọ ìdájọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ hmm. ọmọ kan fẹ́ fi one or two kiri fún mi hmm. ó ti yẹ yín sẹ́ni nọ́mbà one àwọn kan sọ pé ẹ ẹ wá jọ gbogbo dájú ẹ kíní kọ̀ọ̀kan sẹ́ni wọ́n wọ́n múnú wúmà yẹn dùn ní sẹ́ni àìjọ ṣé orí fífọ́ ni òògùn orí bíbẹ́ ni ẹ jẹ́ ká agree ẹ jẹ́ ká dájọ́ kó wá jọ gbogbo dájú ẹ jẹ́ ká agree pé máa yẹ gangan ṣe kíní yẹn ó ṣe é ṣe pẹ́nàìtì ẹ̀ ní pé kò ń bọ́ síta kó lọ ṣe sí i. gbàgbọ́ pé lóòótọ́ lọkọ rẹ̀ bá ṣe o. ó kà mọ́ ó kà orí bẹ́ẹ̀ dìbà ìgbọ̀ngàn torí ìgbà wọn sọ fún ó kà pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ṣé ẹjọ́ torí ọlọ́run ṣé the next thing pé mo lọ láti lọ ṣe nǹkan báyìí ta mo fi mo mo fi orúkọ bẹ̀rẹ̀ mo láti rí bíbà orúkọ tó ṣe nìyí tó lọ pé HIV wálé hmm. ẹ tó lọ pé HIV wálé fún ọkọ ẹ. àmọ́ tẹ́lẹ̀ gan náà ti bóyá àwọn náà ti kó nǹkan kan wálé àmọ́. sẹ́ni gbogbo gbọ́dọ̀ sọ yẹn lọ́kọ̀ ní ìlú ẹ̀dùn sẹ́ni wọ́n ṣẹ́ni gbogbo eighty percent of nílẹ̀ máa ń ṣe kínní yẹn kò yẹ yín bọ́tọ́ kùnrin tó bá pẹ́ ọkùnrin ló mú àwọn aṣèkí wá bẹ̀bẹ̀ wá dárí jì wọ́n ṣẹ́ni ọ̀dà sáà ni so ìyẹn nọ́mbà one nọ́mbà two ṣé wàá rí pé ẹ kó sọ fọkàn àbí kó má sọ fọkàn ẹ méjì ló kú sí o. ẹ ṣáà wò. méjì ló kú sí. ẹ ṣáà wò. ẹ ṣe ẹ gbọ́ statement obìnrin yẹn ó nígbà tó ń pariwo wọn kan kíní kan olóògbé akẹ́sùn òun ní kò sọ̀rọ̀ mọ́ sẹ́dúrà àwọn bẹ́ẹ̀ ló dín wọ́ọ̀sì jù láyé tó ti yẹ yín tó bá sọ orúkọ bẹ́ẹ̀ tó bá sọ orúkọ bẹ́ẹ̀ fún. ẹ jẹ́ kó yé mi dáadáa o ṣé intan ń gbìyànjú láti sọ ni pé irú àwọn ọkọ yẹn wọn èé gbójú bọ̀rọ̀. ìṣèlú ọkọ yẹn nìkan àwọn woman being tó bá jẹ́ wípé irú àwọn abáyé tó bá lè pariwo àwọn tó bá lè pariwo síta gbogbo tó ti sọ ti tán nínú wọn nìyẹn sọ ti yẹ yín ṣé ohun tó bá dákẹ́ ẹ̀rọ wọn ní nígbà yìí nígbà yìí ni mo ṣe kẹ́ni mo ọlọ́kọ́ dẹ̀ dákẹ́ sọ ní kò sọ̀rọ̀ mọ́ ọkọ yóò dẹ̀ ṣe kọ́ bẹ́ẹ̀ sẹ́ni kó yẹ kó máa fa wàhálà gan ìbò tó dákẹ́ nígbà wọn tó máa dákẹ́ bẹ́ẹ̀ yẹ very very dangerous human being ṣe ti ọ̀dà sáà mi tó bá sọ ó méjì ni tó bá sọ fún ọkọ ẹ̀ ní bá wọn ti gbé gbé gbé kó gbàdúrà kó ṣe fáì ó lè bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá bá dáná ẹ̀ṣẹ̀ bí ó lè bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ láì bọ̀ tí pẹ́kú wa lọ sọ fọ́kọ ẹ̀ yẹn tó bá jẹ́ wípé irú àwọn ọjà adákẹ́jà ni ọkọ ẹ̀. adákẹ́jà bí èso hmm. àwọn tó kọ́ mọ̀ tẹ̀ tíra ẹ̀ láti sọ fún ọ̀fẹ́ kó aláwọ̀ tó ní kó bẹ̀ yẹn gbogbo ní kó lọ bẹ̀ hmm. ìgbà tẹ́lẹ̀ tó máa fi ní ìṣẹ̀ wọ́n ní kó lọ sọ fún àwọn ẹbí ọkọ ẹ̀ hmm. wọ́n lọ àwọn ọkọ̀ gbogbo ìdí ara wọn síta yẹn náà ẹ́ ìdí ọdọ mẹ́ta jẹ́ kọ́kọ́ ya wèrè pé wọ́n á lọ fẹ́ bí òun síta tó kó máa wulẹ̀ sọ fún ọkọ ẹ̀ rárá ọbẹ̀ tí ẹ ọbẹ gbé mi lọ́wọ́ afárẹ sọ ọbẹ nù ọbẹ ti ṣe kó tó fẹ́ sùn bọ́lá ti ṣe yẹn ọmọ nìkan ọbẹ ti ṣe wọ́n ti tó ṣe yẹn next time bọ́lá nìkan ló lè darí jì náà torí torí tọ́kọ̀lọ́ ògùn òní fífẹ́ sọ ètèmi ní pé kí ọlọ́run fi ọlọ́run bọ́lá ló máa tẹ̀ gidi kò fẹ́ ṣe ọkọ ẹ̀ hmm. ọbẹ̀ gbọ́dọ̀ kó máa bọ ní sùúrù kó máa ní sùúrù kí ṣe gbogbo nǹkan tí ẹ bá ti yẹ ọ máa rí àtìgbò lórí tèmi gẹ́gẹ́ ní pé káyọ̀ ẹ tó máa wáyé gbogbo dájú ẹ tó máa gbé ìfowórí tẹ lọ́kùn ẹ̀ ṣé kò tó kó lọ ṣe nìyẹn ni. ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun d1 ó dà ẹ pọ́rọ̀ ìtì ń bí yín nú kọjá bó ṣe yẹ. ọ̀run bàbá ìmọ̀ ló wà ojú rẹ̀ dá. ọ̀kẹ́ ọlọ́jà alẹ́ Ìbàdàn bóyá àwọn nǹkan àmúṣagbára kan wà ó lè bá wa fún arábìnrin tí àṣírí tán fẹ́ bò yìí tí ó fi bò títí láéláé. Akínlẹ̀yẹ Adébáyọ̀ ókè mo ti ka mẹ́sẹ̀gì wọn lẹ́ẹ̀kan Fọlárànmí Dámilọ́lá àwọn ní ẹ̀rí ọkàn tẹ́ rí yẹn wọ́n ló dàbí ojú ọgbẹ́ni tá a wá ṣí sílẹ̀ téèyàn ò bò rárá wọ́n ní nípasẹ̀ sísọ òdodo nìkan olólè wo ojú ọgbẹ́ yẹn sọ wọ́n ní àmọ́ ní tàwọn náà wọ́n láwọn sọ pé kí arábìnrin yẹn ó bẹ̀bẹ̀ fún ìdáríjì wọ́n wàá sọ bóyá lọ́wọ́ ọlọ́run ni o àbí lọ́wọ́ ọkọ rẹ̀ ó dùn fún wa Oríyọmí Samuel wọ́n ní kárábìnrin yẹn kó gbìyànjú kó má sọ fọkọ rẹ̀ wọ́n ló léwu pọ̀. hello yes ẹ káàárọ̀ mandela mandela mandela gbogbo jerusalem yes ọ̀rọ̀ rẹ̀ ẹ bá wa dá sí shalom o ẹ rí i pé mi náà ti já o ti já sí. ẹ ti já ẹ ti já <laughs> ẹ ẹ ọgbọ táwọn yẹn sọ èmi náà faramọ́ náà ìbára tí mo fẹ́ sọ́nà mi ìbára tí mo fẹ́ sọ́nà mi ju àwọn àti sọ́nà mi pé hmm. ọkùnrin kóbìnrin kan akọkọ ẹ náà yẹn náà fọ oníkọ́ọ̀tù tó lọ ṣe tó lọ ṣe yẹn nǹkan náà kó jẹ́ fáwọn obìnrin tó kù bọ̀ kókó ẹ̀ ni pé kó má yẹ bá ṣáàjì fọ́fọ́ kó ẹ̀ o kó lọ bá lọ́rùn lọ́jọ́ kó tó bọ́ tó wà lọ fọ́fọ́ kó ẹ̀ nǹkan mi nǹkan mi àti jáde o hmm. nǹkan mi àti ẹ̀ kó bá ṣáàjì rárá láti sọ fún kó gbójú fún ọkọ ẹ̀ kó ra kó ni kó gbójú kó hmm. gbójú fún ọkọ ẹ̀ rárá ó léwu ọkọ ẹ̀ hmm. nǹkan mi àti jáde ìrọ̀ ó máa jọ pẹ̀ pé nǹkan tó ń ṣe tó parọ́ ẹ̀ mọ́ òun pé àwọn akọ́mọ̀lẹ̀ tí ilé màtà ọlọ́run kì í lọ ọjà àmì ẹ̀ pọ̀ ẹ ṣé gan ni Mandela Mandela ẹ bá wa kí gbogbo Jerusalem. àwọn bàbá wa Táíwò Ọláṣekáyọ̀ ikú alágbára ọ̀kẹ́ ọlọ́jà alẹ́ Ìbàdàn àwọn tó ti fojú ìbílẹ̀ wò nínú ìwòye Táíwò Ọláṣekáyọ̀ wọ́n ní arábìnrin yẹn wọ́n ló ti ṣe èké sọ́kọ rẹ̀ wọ́n ní béèyàn bá sì ní ẹgbẹẹgbẹ̀rún oògùn wọ́n ní bọ́ bá ti ṣe èké oògùn ò ní jẹ́ mọ́ wọ́n ní àfikọ́ tọ Olódùmarè lọ wọ́n ní kọ́ rèé bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́wọ́ àdániwáyé. ọ̀gbẹ́ni babs alẹ èbó ìpọ o àmọ́ gbogbo tí wọ́n gbìyànjú láti sọ ni pé ó dàbí ẹni pé ọwọ́ obìnrin dilẹ̀ díẹ̀ kẹsì wàá máa wo ọwọ́ wọn ò dilẹ̀ o ó dàbí ìbá ṣe pé wọn ò fẹ́ sọ àbá pé ẹni tí ẹja daṣọ bo bẹ̀rù. àníyànjú ṣe bí wọn ló sọ pé ti bá gbàgbọ́ rẹ̀ kókó bẹ̀ wọ́n ní àfi kárábìnrin yìí kó gbìyànjú kó pa ẹnu rẹ̀ mọ́ títí láíláí ayé àìnípẹ̀kun. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. ṣé rí gbogbo nǹkan tí àwọn èèyàn sọ látàárọ̀ yẹn hmm. kò rí bẹ́ẹ̀ rárá. kò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ṣáà wò bó ṣe rí mà. ìfẹ́ dárúkọ mi ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí mi. sẹ́yìn gangan. bẹ́ẹ̀ni mo ṣe ń sọ fún yín. bá a ṣe sọ yìí náà ló ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ṣẹ́rí ẹ ṣe sùúrù mà ẹ ṣe sùúrù mà ẹ jẹ́ ń bí yín lè ẹ ṣe sùúrù ẹ rò pé ọkọ yín ṣe nǹkan wọn ọ̀dẹ̀ padà ṣe àbí. ó ṣe ní àìmọye ìgbà. ok àwọn ṣe ń tiwọn. ó kó jáde nínú ilé fún bíi oṣù mẹ́ta oṣù hmm. méjì ó máa fi mí sílẹ̀ hmm. pẹ̀lú ọmọ. so ìgbà tó sú mi mo decide pé mi fẹ́ mọ́ mo dẹ̀ pàdé ẹnìkan. so ìgbà tó wá yá mo lọ sí program kan lọ́dọ̀ dádì mi. Mm ibẹ̀ ni ìránṣẹ́ ọdún mo ti ní mo ti fi sílẹ̀ ìrìn àjò yẹn ojú oṣù méjì lọ tí ọlọ́run fi bá mi tọ̀rọ̀ pé mo ti ṣẹ̀ sí òun mo dẹ̀ decide mo jáwọ́ mi lọ èmi àtẹniyẹ àríra mọ́ mi ìdẹ̀ pé mọ́. ẹ jẹ́ ń bí yín mà ṣé ẹni tí ẹ sọ pé ẹ padà rí ńgbà tẹ lọ bí program kan yẹn ṣé ẹ kó kúrò nílé ọkọ ẹ ṣe sùúrù ṣé ẹ kó kúrò nílé ọkọ yín tẹ kó tọ ẹni yẹn lọ ni. mi kò kúrò. ok inú ilé lẹ ti ń arrange no mo máa ń lọ sọ́dọ̀ ok mò ń gbọ́ yín máa tẹ̀síwájú. so tó bá wá tèmi àti ẹ bá jọ sọ̀rọ̀. Hmm. àbọ̀ ọjọ́ tèmi àti ẹ̀ ta kọ́kọ́ ríra hmm. ó dùn mí lọ́kàn mo sunkún bọ̀ mo padà kúrò ah, bẹ̀. ẹ sì fẹ́ ṣerú nǹkan báyìí o bí ọba ṣe ń tọkọ yín fojú yín rí. bẹ́ẹ̀ ni mo tiẹ̀ ti ọkọ mi gan mọ̀ tó yẹ pé gbogbo ìgbà ni mo máa ń sọ fún wípé kí n tó má rí kò hmm. sí nǹkan kan òun gan o ní ó jẹ́ àkọ́kọ́ ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí rí láyé mi hmm, lẹ́yìn ìgbà yẹn kò tẹ̀tẹ̀ hmm. lómi mọ̀ hmm, torí ẹ̀ ó máa wá ń ṣe nǹkan tó wù sí mi ó ti rò pé tóun bá lọ fógun ọdún òun máa fi mí òun máa bá mi bó ń ṣe fi mí sí mi ó máa ń pa mí lẹ́kún gan létà ìgbà tí mo lọ sọ́dọ̀ dádì mi yẹn ọ̀rọ̀ yẹn wá jáde pé obìnrin kan bẹ́ńbì kò fẹ́ ṣe o ṣùgbọ́n ọkọ ẹ̀ ló ti sí ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ ọlọ́run àti torí ìlérí òun láyé rẹ̀ hmm. ó gbọ́dọ̀ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ kẹ́niyẹn náwó bàbá mi wà bẹ́ẹ̀ ìyá mi wà bẹ́ẹ̀ mo dẹ̀ náwó mo sọ kú. ẹnáwó òkè láàrin gbogbo èèyàn. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ pray fún mi. ẹ wá jẹ́ nbí yín mà ìgbà tí wọ́n wá gbàdúrà fún yín yẹn ẹ wá jáwọ́ ẹ ṣe mọ́ ṣé ẹ wá padà sọ fọ́kọ yín ẹ lọ tọrọ dáríjì lọ́wọ́. sẹ́ni láti gbà yẹn kó tó dìgbà yẹn gan ni mo ti jáwọ́ ìrìn àjò yín ojú two months lọ. oṣù méjì péré just two months so ọdún tó lọ yìí ọ̀rọ̀ tí mo sọ yìí that was to eh, twenty. ẹ ti ẹ fọdún lẹ ẹ fọdún lẹ ẹ fọdún lẹ ẹ mọ wọrí pẹ̀lú ọdún. ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ bíi two years after. àníṣe wa sọ fún ọkọ yín ṣe bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́wọ́ ọkọ yín. so ìgbà tí mo wá délé èmi àtọkọ mi ó ti bẹ̀ mí a ti parí ìjà ọ̀rọ̀ ó ti pẹ́ ó ti tó bíi two years after tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ hmm. èmi pẹ̀lẹ́ wa wà lórí bẹ́ẹ̀dì lọ́jọ́ kan ló bá ní òun dẹ́fẹ̀ẹ́ bí mi léèrè béèrè kan mí ẹ̀ bá mọ̀ mo hmm. lè béèrè irú béèrè yẹn láyé. kábíyèsí. ló bá ní gba báìbù kò fi búra ah! mo lábì kí n parọ́ ni àbí kí n má parọ́ bẹ̀mí yẹn ni jẹ́wọ́ tó o hmm. bá jẹ́wọ́ o lè rí ìdáríjì yẹn gbà lọ́wọ́ ọlọ́run o. ní ìdáríjì tẹ́ ti bẹ̀bẹ̀ fún jòní. bẹ́ẹ̀ ni tí mo ti hmm. gbà lọ́wọ́ ọlọ́run èmi gan mọ̀ látijọ́ tí mo ti sọ ni mo ti ní ọkàn mi ti free ni o ti ti dàlẹ́ mi ní ọkàn mi mọ́ ṣùgbọ́n ọjọ́ tí mo tó wá sọ fún ọkọ mi gan gan gan ni ìdálẹ́bi yẹn tó tán lọ́kàn mi tí ò bá sọ fún ọkọ ẹ̀ kò lè rí ìdálẹ́bi kankan gbà kò lè rí hmm. ìdáríjì gbà. kò lè rí ìdáríjì gbà kó tọrọ bẹ́ẹ̀ lọ kò lè rí gbà. nǹkan tó ṣe yẹn hmm, kò hmm. sí ẹ̀ṣẹ̀ tí ò ní tí ò ní téèyàn bá ti ni. esma kí n tó yọ̀ǹda yín mà ẹyìn mo ṣe mọ̀ pé ó nira gógó láti lè sọ̀rọ̀ rẹ̀ jáde. ó nira ìgbọ́n máa pè é. ẹ máa gbọ́ máa a sì mọ in tó lè ṣeé ṣe kó bá pàdé tó bá sọ̀rọ̀ rẹ̀ tán ẹ bá nǹkan tó mu tó fi ṣe hmm. kó máa retí ohunkóhun tó wù kó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí màá sọ fún ni pé kó kọ́kọ́ bi Ọlọ́run hmm. kó wá ojú Ọlọ́run báwọn èèyàn ṣe ń sọ tó bá ti hmm. wo ojú Ọlọ́run fún bóyá fún three days nínú àdúrà kó máa béèrè fún àánú ó máa rọrùn lọ́dọ̀ ọkọ ẹ̀ láti dáríjì pátápátá. Ah, Ọlọ́run ò ní pàlàkà yín mà. àmín. ẹ ṣeun ẹ ṣeun gan ni. ìmọ̀ ṣe bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi. àtọ́ sì ni kí wàá ló lè ń bẹ̀. ṣe bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé. ó kàn jẹ́ pé kéèyàn wojú lẹ̀ ni wọ́n bá jẹ́rú àwọn kókà yìí yóò kọ́kọ́ lùyàn lálùfẹ́ paná. bẹ́ẹ̀ lómi. ọjọ́ ti lọ arábìnrin kẹ́mi òsénì wọ́n ní ní ti àwọn o wọ́n ní àwọn ò ní gbà á níyànjú. rọ̀mí dọ̀wọ́ rẹ o. pé kó sọ fún ọkọ rẹ̀. bàbá wọ́n ní tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ó sì fẹ́ tẹ̀síwájú láti máa wà nínú léhùn o gẹ́gẹ́ bí ìyàwó. òkun ayé ìjà oorun sókè. owó ẹ̀yẹ Adéròǹkẹ́ Dàda wọ́n ní kó má jẹ́wọ́ fún ọkọ ẹ o wọ́n ní torí owó ara ọkùnrin ó ju ti obìnrin lọ. bàbá mi mọ́. Prince Adesian George. lórí ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ mi dánwọ́ rẹ. Ah, ok ẹnìkan dá ẹnìyẹn lò. bàbá ayé mi dánwọ́ rẹ. ṣùgbọ́n ẹlòmíì náà tó dá wọn lóhùn Prince Adesian. wọ́n ní kì í ṣe ọkọ ẹni tó sọ̀rọ̀ yìí tán. mi gbọ́dọ̀ fojú wọ́n ní kì í ṣọkọ rẹ̀ nìkan wọ́n ní àfẹ́ sọ pé gbogbo ọkùnrin yóò lè dáríjì yanru irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Hmm, arábìnrin Fúnmiláyọ̀ Dáìró wọ́n ló ti ṣẹ̀ sí ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n ló yẹ kó lọ rèé bẹ̀ òun náà ọjọ́ ti lọ àsìkò tí kó wa ń papá mọ́ra ẹ máa di gbàdàgbọ̀n mi a lè lórí ọ̀fẹ́ láti gba ìpè kankan wọlé mọ́ sórí afẹ́fẹ́ láàárọ̀ yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn tí ẹ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín pátápátá mo kí ẹ ṣeun púpọ̀ ẹ mà tó kú àtìlẹ́yìn wa láàárọ̀ yìí ilé tí yín náà ò ní dàrú àárín ẹ̀yin àti olólùfẹ́ yín ò ní dàrú. gbogbo ohun tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé tẹ́ bá fẹ́ bá wa sọ lórí ètò yìí ẹ lè kàn sí wa lọ́jọ́ ajé Monday tàbí ní ọjọ́rú Wednesday tàbí kẹ́ ẹ kúkú pe orí kẹ́ ẹ pè mí sórí zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen mo tọrọ àforíjì àwọn àwòrán kan wà tó yẹ ká lò lọ́sẹ̀ àmọ́ tó bá di ọjọ́ mẹ́jọ á ti gba ìyọ̀ǹda lọ́wọ́ ẹni ọ̀rọ̀ kan tó bá ti ní ká lò ó á gbé sórí afẹ́fẹ́ o. tó bá jẹ́ pé nọ́mbà tọrùn ní zero seven zero five nine five nine five nine zero five zero seven zero five nine nílọ́pọ̀ mẹ́ta zero five lẹ́fìkà díẹ̀. Waheed Akitayo ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ká máa lọ lọ́sẹ̀ ìbá bá padà wá lọ́jọ́ mẹ́jọ. tèmi tí ọrùn mi lajọ ń bọ̀ ó ṣeun gan ni ṣeun kókà ìbùkún rájí ló wà nídìí ẹ̀rọ ayélujára aláṣekáyé kò ní bàjẹ́ mo lọ́sẹ̀ ìmọ̀ sáyẹ̀nsì eré gbogbo dọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run àtúnpàdé ẹ̀ òdìlábọ̀ mo máa dúró lẹ́sẹ̀ àpáta ayé ayé o. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. Ah, ah, ah. ah, ah. to 105.9, the station that brings to you joy and happiness. Fresh, fresh, fresh. to move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat. Got to loosen up and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. hearts are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Nestle, good food, good life. He's only 11 years old, but everyone calls him Golden Boy. He's just returned from one of Barcelona's top football teams with more skills and stories to tell. But with the arrival of a new teammate, David, for the first time, has to deal with being the second best. With a lot on the line, will David relapse to his old arrogant self or build the grit needed to become an even better champion? Join David and his friends as they embark on another adventure to discover what it takes to be a true champion. For the Love of Football is brought to you by Milo, the energy food drink of future champions. First, a quick recap of what happened last week. Milo! Hey, wait! I almost forgot. This letter came for you. Thank you, Mom. Wow, finally! A silver lining! Wow, David! This is amazing. Read the letter out loud for me because I cannot believe my eyes. Okay, coach. <clears throat> Dear Mr. Williams, I write in response to your letter seeking financial assistance for Green Heights International Sporting Program. Mm. While the ministry cannot directly aid your school with finances to support your sports program, your school may choose to partake in this year's President's Cup. The winner of this tournament is guaranteed a cash prize as well as other key equipment to help support sporting activities. You know what this means, David? What, coach? Game on! Okay, boys, gather round. Today's session was very good. However, I'd like some of you to stay behind for some extra drills. You need to be fully prepared. Coach Milo! Yes, David. You didn't mention my name. David, no position on this team is anyone's birthright. It's only through teamwork that you are assured of a place. Not fair, coach. David! David! Milo! Milo! David is having his favorite Milo at breakfast, but this morning he has a lot on his mind. This is the second time you are shaking your head. What is the matter? Mom, you won't believe the things happening on the team. Tell me. After all I've done for them, after sacrificing my time and my energy, all I get is nothing. No respect at all. In fact, I think I've been wasting my time. What do you mean? What happened? Mom, can you believe that after the team got accepted to play in the President's Cup because of me, coach did not choose me to train with the team? Why? He said that playing on the team is not my birthright, but don't I deserve it more than anyone else? I just can't believe it, Mom. And Sam did not even say anything to support me. yet of do. Oh. I am so tired of sacrificing for this team just because of one new guy turning their heads. He's not even that good. Even though David's mother wants him to hurry up so she won't be late for work, she sees that David is very discouraged and decides to use this opportunity to help him remember what is important. Does playing for the team make you happy? Of course, Mom. That's why I'm on the team. Then, be a team player, no matter what. I don't always agree with Coach Milo, but I know that he will do anything for his team. Look at how Barcelona turned out. The important thing is to stick with the team and not give up even when things are tough. Mom, are you saying that you're on Coach Milo's side? I am saying that sometimes things will not go the way you want. But that does not mean you give up. Just have faith in your coach. Now hurry up or you'll be late for school. I'm going to get my bag and then we'll be off. What? Is mom on Coach Milo's side now? I can't believe it. Okay, since everyone thinks I'm not so important, let's see what they'll do without me. Milo! David is even more disappointed that his mom isn't offering another coach shakedown like she's done in the past and decides to take care of things himself. It's another training day for the boys. But morale is low because Joe is not feeling well and could not make it for practice. David does not take this well. What's going on? Why are you guys sitting around looking gloomy? David, haven't you heard that Joe didn't come to school today? He's not feeling well. So what? Ah, it is a serious problem. Imagine us playing those big teams without Joe. They will pound us like fufu. What do you mean? Am I not here? Yes, but. But what? Wait, so you guys think we can't win without Joe? Where was Joe before today? Hey, David, you know that Joe is better. Our chances of winning go from 0 to 100 if he's here. I can't believe this. Has Joe scored more goals than me? In fact, how are we sure that everything he says about his record is true? But you guys and even Coach Milo believe him just like that. What can Joe do that I can't do? I'm even beginning to suspect why Joe and Coach are so close all David, of a sudden. David! <coughs> Very interesting speech, David. Coach! It is an uncomfortable situation for David as Coach walks in on him as he lashes out. But that is not the worst part of David's day. Get around, boys. I have had to deal with a serious problem. What problems? Oh no, is Joe moving to a new school? Hmm. I just got off the phone with the sports ministry. They are confirming the team's decision to withdraw from the President's Cup. How come? Why? Relax. Thankfully, I was able to convince them that it was a mistake and keep the team in the competition. But what shocked me was apparently someone on this team had called on my behalf to cancel. Now, who would do such a thing? David. Yes, coach. Do you have anything to say to the team? I'm sorry, coach. I'm the one who made the call. David, why? It's just that I got all the sports ministry assistance. So if I'm no longer important to the team, then why should the team continue to benefit from my sweat? David Williams, this is disappointing. I know Joe's arrival has been hard on you, but instead of building grit and working harder to outdo yourself, you are forgetting everything about teamwork. Coach, it's not like that. I'm just. David, you are suspended from the team with immediate effect. Coach! Ha -ha. Milo! Nestle, good food, good life. After the dramatic events of the last training session, David has a lot of time on his hands since he's no longer taking part in the team's training sessions. David's mom finds him at home watching TV on a day he's usually supposed to be at training. David, no training today? No, Mom. Coach decided to give us all a break. Hmm, I see. I'll get supper ready soon. Thanks, Mom. Mrs. Williams heads off, but there is a knock on the door, and David goes to find out who it is. Sam? Hello, David. What are you doing here? Have you and the team finished laughing at me? David, you know it's not like that. In fact, I don't want to hear anything you have to say. No, David, don't close the door. Look, I'm here because I'm your friend. You helped me when I didn't even believe in myself, and for that, I'll always be grateful. So, what if Joe is better than you? This is your chance to even become better because I know you. The David I think I know doesn't give up. He keeps pushing no matter what. And with that and hard work, there's nothing you can't do. That's all you came to say. Not sorry, the team isn't being fair to you. David, coach is right. And frankly, you have two choices. Either you let hurt distance you even more from the team you love, or use your grit to work harder and stage a comeback, like only Golden Boy can. You can keep your advice to yourself, Sam. Later that night, David lies on his bed, thinking. On one hand, he still feels betrayed by the team, but on the other hand, a part of him knows that Sam is right. Sam did not come over to put him down, and Sam, more than anyone else, knows how it feels to be discouraged and to be the underdog. As it gets late, David is unable to sleep because he knows he has a choice to make. What will David decide to do? Use grit to keep pushing or give up? Milo! The next day, it's Saturday morning, and David makes a surprise revelation to his mom during breakfast. Milo! Mom, I have something to tell you. I'm all ears, dear. I didn't take your advice. Which one? That I should work harder and be a team player. I was suspended from the team. What? Yes, Mom, and it was my fault. I let Coach Miller and the team down. Mrs. Williams thinks about what David has just told her. He looks very remorseful already. So she decides to hold back the scolding she very badly wants to give him. So, what are you going to do about it? I love football and I love it even more when there's a challenge. Somehow I forgot all that, but now I'm going to train harder to be better. If there is someone better than me, then I'm going to see it as a chance to be better, not to give up. Even if I can't play on the team, I still love football. Hmm, I'm glad to know I'm raising a champion. Life can be tough, David, but if you remember your goal, and with hard work and determination, nothing will stop you from getting there. Thanks, Mom. I won't let you down. I know you won't. But it's also important not to let yourself down. Over the next several days, David is true to his words. He develops a new training routine, watching online tutorials and practicing until late at home. He even does some fitness routines in his room before he goes to bed and after he wakes up in the morning. David, time for breakfast. Milo! Someone has a good appetite. Yes, Mom. More Milo, please. So how is it going? Spoken to coach yet? No, Mom, but soon. I'm not there yet. The more I train, the more I see there's a certain level I can get to, and I'm working on that. I'm not letting anything get in my way. In that case, you need more energy. Second cup of Milo coming right up. David also trains by himself on the school field on the days the team isn't training. On one of those days, coach sees him, but David does not know. What coach sees is a whole new David in great form. Milo! During lunch break at school, David finds Sam and tries to make small talk. Hello, Sam. Oh, David, it's you. How are you? How are things with the team? Not bad. That's good. Yeah, did you hear about the friendly match we played last weekend? No. How did it go? We drew. Joe scored the equalizer in the 91st minute. Wow, that's amazing. Joe is really good. What? Why are you looking at me like that? I'm not sure I heard well, that's all. <laughs> you heard well, Sam. Look, I'm sorry for everything. I was only thinking about myself, and after what you said to me, well, you were right. Thank you for telling me the hard truth. Sure, so, can you help me train? What, me? After everything you said to me? Is Sam able to forgive David enough to train with him? And will David ever make it back to the team? We will find out soon. What is clear is that David has gone through a new low in this episode. But after Sam's conversation about grit, he begins to make a U turn in his response to Joe. We see a new side of David, where he's discovering a new determined attitude. We call this grit, the ability to keep going against all odds. Grit is today's champion nugget. At home, at school, things can get really tough. But tough times don't last. And grit is what makes the difference in how you get out of tough times to win. Milo believes in grit, and we will be following David closely to see just how grit can help him be the best version of himself. That's all for today. But tune in on Saturday for a repeat of this episode and next week for another exciting episode of For the Love of Football. fast, you can move alone. But if you wanna go far, you will need a team. Focus on your goals and make it out your zone. Cause that's what you need if you wanna achieve your dream. You got to put in work, gotta break a sweat. Got to loosen up and also listen up. You got to be a fighter, be a team player, be a brother's keeper. Cause two heads are better than one. Two heads are better than one. heads are better than one. Two heads are better than one. Cause two heads are better than one. The whole this stands and applauds the 19 year old. Have you seen a better goal than that anywhere this season? I very much doubt it. Milo! òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára pàápàá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára pàápàá yóò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ àdọ̀gá o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá yóò wá ọ. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ẹ̀hẹ́ ó dà ìyáàfin àwọn àmì wo la ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan-an náà ṣé ó máa ń pẹ́ lórí ẹ̀rọ ọ̀pẹ ni. bẹ́ẹ̀ni dókítà. Hmm, ó dẹ̀ tún máa ń pẹ́ lórí ayélujára. bẹ́ẹ̀ni ó máa ń pẹ́ gan-an ni dókítà. ó yé mi <laughs> dátà rẹ̀ ò dẹ̀ kí n tán àbí. dókítà kókó ojú ọ̀rọ̀ náà ni pé tí kò bá sí lórí ìpè a máa wo eré tá a máa rẹ́rìn-ín débi pé ẹ máa gbọ́ ní máìlì mẹ́jọ. <laughs> ìyáàfin ọkọ yín ti kó Glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa. Ah! bẹ́ẹ̀ni o ẹ̀yin náà kó Glo bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fífa tẹ́ bá forúkọ sílẹ̀ tẹ́ sì bẹ̀rẹ̀ sí ní lo síìmù Glo tuntun yín ẹ gbà àfikún ọgọ́rùn mẹ́fà náírà lẹ́sẹ̀kẹsẹ̀ yóò fẹ́ tó àfikún ìdá ọlọ́gọ́rùn kan lórí gbogbo ètò déta yín kẹ́ ẹ lè wà lórí ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ sì dọ́wẹ́ kẹ́ dìgbà tó bá wù yìí àwọn alábàáṣòwò wa tuntun àti tó ti wà tẹ́lẹ̀ yóò jẹ àfikún ìdá ọlọ́gọ́rùn méje ní gbogbo Turn on your radio to 105.9, the station that brings to you joy and happiness. Fresh, fresh, fresh. Top of the morning to you. You're still on to Fresh 105.9 FM Battle. Please listen to this announcement. This is to notify the members of ICANN and the general public that the 57th president of ICANN, Mrs. Comfort Olajumoke Itayo, MNI FCA, will be inaugurating ICANN new district of Oyo and District Society, which was carved out from former Ogumosho Oyo and District Society of ICANN on Saturday, 3rd of July 2021 at Emirate Event Center of Amita beside Atiba, local government area, Oyo by 9 a.m. The event will feature the vestiture of the two new chairmen and the executives of the two new district societies of Ogumosho and Oyo. The occasion will be graced by the presidency and council, members of the institute and other dignitaries. Announcer Amau Williams Omega PRO. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. Fresh FM. òjijì kí ìwọ́dọ̀ kò mí ó gbóná. Fresh FM ti dára pàápàá yóò ká o. àjànà kó kọjá mo rí nǹkan fìrí erin kan gbígbé. Fresh FM ti dára pàápàá yóò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sàmì wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń gbọ́ wa lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹ̀yẹlé ọba olúwa ni ọ̀dà wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. it's too busy on the beat. lórí kíkọ́ láti yín bàbà bàkí bàbà gbogbo rápì agbára yín ní bàbà gbogbo ìníkò yín ní nàìjíríà ló bá dé ìbílẹ̀ bá wá sí ìjà bá dé bíjì adam mo fẹ́ wá bá yóò kù bá fi bàbà. kọ́lá òun tẹ́lẹ̀ ń sókè fáráyé fáráyé ẹ̀jẹ̀ tí tẹ́mi lékè mo dúpẹ́ o mo dúpẹ́ o kọ́lá òun tẹ́mi sókè fáráyé fáráyé ẹ̀jẹ̀ tí tẹ́mi lékè mo dúpẹ́ o mo dúpẹ́ wá bá mo dúpẹ́ dúpẹ́ f'Olúwa o sáré parí dúpẹ́ dúpẹ́ f'Olúwa o. kọ́lá ń gbé mi sókè fáráyé fáráyé ẹ̀jẹ̀ ti gbé mi lékè mo o mo dúpẹ́ o kọ́lá ń gbé mi sókè fáráyé fáráyé ẹ̀jẹ̀ ti gbé mi lékè mo dúpẹ́ o mo dúpẹ́ wá bá mi dúpẹ́ dúpẹ́ f'Olúwa o sáré parí dúpẹ́ dúpẹ́ f'Olúwa o jada báwa sí Pasuma o <laughs> bàbá Musa rẹ nìyí. ó ti yẹ mi wọ́n tẹ̀ fi jada Fresh ti blow. it's the reason of the beat. kọ́lá mi ò lẹ́nu tó lè máa yẹ. Fresh FM. mo dúpẹ́ o mo dúpẹ́ o kọ́lá òun gbé mi sókè bára faraye ẹ̀jẹ̀ ti gbẹ̀mí lédè mo dúpẹ́ o mo dúpẹ́ wá bàrù dúpẹ́ dúpẹ́ fún Olúwa o sáré bàrù dúpẹ́ dúpẹ́ fún Olúwa kọ́lá òun gbẹ̀mí sókè faraye faraye ẹ̀jẹ̀ ti gbẹ̀mí lédè mo dúpẹ́ o mo dúpẹ́ o kọ́lá òun gbẹ̀mí sókè faraye faraye ẹ̀jẹ̀ ti.